ṣe é dìbò fún gómìnà ṣe mákindé sátọdẹ. Ah, ìmá dìbò fún unity. Ah, ẹ ti fẹ́ máa ṣe orú ọ̀dá mi mọ̀ dá ọba yìí o unity bò. Ah, màá dìbò fún unity màá dìbò fún tí ìlú ń fẹ́. ẹ dìbò fún tìlù ń fẹ́. tìlù ń fẹ́ màá dìbò fún unity màá dìbò fún gbogbo nǹkan tí àwọn èèyàn ń fẹ́ ọ̀dà àti tró ẹ̀ open báyìí ẹ lóore ọ̀fẹ́ àti campaign fún gómìnà Ṣèyí Mákindé ṣe é dìbò fún gómìnà Ṣèyí Mákindé Saturday yes or no. ìwọ wí. ìgbó lẹ tó ń Jésù lọ sọ bẹ́ẹ̀ nù bẹ́ẹ̀lì. èèyàn náà tí Jésù kọ sọ náà làwa náà gbọ́ tó o bá sọ bẹ́ẹ̀. màá dìbò fún gómìnà Ṣèyí Mákindé gómìnà mi ni o lídà mi ni o ẹgbẹ́ kan náà lájọ wa o àbírọ̀ o ẹni mi wí. tó o bá sọ bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe fún yín. kí ló fẹ́ ṣe fún mi kòsẹ́ni kò sí nǹkan kan tó ṣe fún mi àbúgbọ́ kan sọ pé mò ń bú Ṣèyí Mákindé ń sìn àbí àjà. ẹni tí wọ́n sọ ń gba àtàtìkùlẹ̀ náà sọ pé èmi náà dìbò fún unity. ẹni tóun náà sọ lèmi náà sọ pé èmi náà dìbò fún unity. tàtìkù yẹn dùn yẹn nìyẹn o. kò dùn mí rárá bó ti wulẹ̀ ó mọ kí ló ṣe fẹ́ dùn mí nígbà tí ẹ bá wo gbogbo èsì tàtíkù nìkan. ẹ mọ sọ́ọ̀sọ̀. a ní rẹ́pù. gbogbo wọn kàn lulẹ̀ lọ bíi pérépé mẹ́jọ. mẹ́jọ ni wọ́n sọ pé APC ti ní. àwa ní. senatorial mẹ́tẹ̀ẹ̀ta. mẹ́tẹ̀ẹ̀ta APC ló wá mú ṣé àwọn yóò fojú re wo ẹni tó sọ pé kájẹ ká dìbò fún unity àfi káwọn dìbò fún kínní. ta ló ń jẹ́ unity no ẹni tó ní á dìbò fún unity. ẹ ta ni unity tẹ ìbò sí unity nínú ọkọ àwọn tí a fẹ́. sọ pé sì gbàgbà pé ká dìbò fún dodo ká dìbò fún ọmọ. fún ṣọ̀kan. fún ṣọ̀kan ìṣọ̀kan náà la máa dìbò fún lọ́jọ́ sátidé bó ṣe rí mo sọ yẹn. sọfún ò ti fẹ́ tọ gbẹ́gìrì báyìí. àkòrò sí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀yẹ́ ò nídìí pé kinní kan ẹni gbogbo kálukú ló ti mọ̀ pé bó ṣe láti rí nìyẹn nígbà tí ọ̀dà jẹ́ káwò báyìí. ok. ẹ ta pẹ̀lú lórí wa tó jẹ́ olórí ẹgbẹ́ ó sọ fún àwọn èèyàn pé kán lọ dìbò fún unity. yes. nígbà wá ní kán lọ dìbò fún unity n tó ń sọ fún wa ni pé kán mọ́ dìbò fún ọmọ ẹgbẹ́ àtúnṣe wàhálà. Ah, ah, ah, eh, eh, mi ò rí bí wọ́n ti sọ pé káwọn dìbò fún ọmọ ẹgbẹ́ o èèyàn gbọ́dọ̀ bẹ̀rù lọ́wọ́. tó bá wù dáadáa eh? lọ gbọ́ fresh interview. ẹ kó tí wọn bí wọ́n ti sọ. wọ́n bí léèrè pé ṣé wọn ó dìbò fún Àtìkù. all right. wọ́n tún sọ specifically pé yóò dìbò fún Àtìkù olóhùn ó dìbò fún unity. Ah, sátìkù ǹjẹ́ unity ni. wọn náà bíbí léèrè yìí nígbà tó ń pè Ṣèyí Mákindé mo lébi ní ó dìbò fún unity nígbà yàn gẹ́gbẹ́ ti lè sọ pé tóun fẹ́ nìyẹn tóun gbé wa ká mọ̀ di lọ bó ṣe fẹ́ gbẹ kó lọ lórí wa bó ṣe wà nìyẹn. bó o lẹsẹ rò pé yóò rí lára àwọn tó yẹ kó di sẹ́nitọ̀ báyìí tí wọ́n ti di sẹ́nitọ̀. àjẹ tó dálẹ̀ náà nìyẹn bóyá àwọn yẹn wà fojú re wò wọ́n làwọn fẹ́ lọ dìbò wọn àwọn náà lọ dìbò fún unity. wọ́n ní wọ́n ti náwó. Ah, wọ́n gbèsè gbé ẹ̀ ló mọ̀ bó ni wọ́n ṣe nínáwó bó nínú wọn ṣe lè dùn gbogbo èèyàn tó ṣe wàhálà tó ṣe campaign tó jẹ́ dé èèyàn gidi nílùú tí gbogbo èèyàn fẹ́ wọn tẹ́nìkan wá jọ̀gá wọn tó lóhun tó fẹ́ pa wọ́n rẹ́ sẹ́nu àwọn àwọn yẹn ó dùn ó sì lè lọ dìbò àwọn náà lọ dìbò fún unity wọn ó dìbò fún ṣọ̀kan jọ sátidé. Ah! bẹ́ẹ̀ ni. fóun pé pdp ṣe wá rí kí ló fà á. kò sí nǹkan tó ṣe pdp pdp wà òkè dáadáa àmọ́ gbọ́ sọ pé nǹkan ṣe pdp. mo dẹ́bọ̀ ọ̀rọ̀ yìí sẹ́wọ̀n pé mo sọ́njọ́ ni mo ní ẹ̀yin jáde ẹ ṣe ìwọ́de fún Àtíkù pé igun tí gómìnà ò bá yín jáde ńgbà kí ni ó ń ṣẹlẹ̀ láàrin ẹni ò sí wàhálà. Ah, ah, gbọ́dọ̀ ọ̀fẹ́ ṣẹlẹ̀ ṣe pé níṣẹ́ báyìí bí ṣe ṣe nǹkan mi kò yí padà wọn kálukú ṣe ó ṣe nǹkan ẹ̀ bó ṣe wù nìyẹn bí wọ́n ṣe fẹ́ sọ ẹgbẹ́ dà nìyẹn nígbà wọn bá dẹ̀ sọ ọmọ ṣe dà wọn kálukú wó kásá wọn lọ nígbà wọn bá wà bẹ̀rẹ̀ inú ẹgbẹ́ tẹ̀lẹ̀ ṣé kan ló ti wá ó tó máa bọ̀ ń bí ẹgbẹ́ tá à wá ń ṣe à ń to ẹgbẹ́ yìí ni Ọlọ́run dẹ̀ ń bá wa tò nígbà tí kinní kan bá ti wọnú rẹsì kan dà nǹkan ìmọ̀ ba rẹsì jẹ́ ni so ẹgbẹ́ PDP ò rí báyìí kéèyàn wọlé sẹ́nẹ́tọ̀ kankan kéèyàn wọlé kó jẹ́ gẹ́gẹ́ bí olórí kó jẹ́ gómìnà ìlú yìí nínú ẹgbẹ́ tó yàn kó wá ní kọ́lọ́mọ́ dìbò fẹ́gbẹ́ mi. èrò unity wọn ní ká dìbò fún. ẹ káwọn àwọn unity làwọn ló dìbò fún sátidé. kí lẹ lọ sí lọ́dọ̀ bàbá ládọjà. gẹ́gẹ́ bí olóyè ìlú tèmi náà sì jẹ́ olóyè nílùú Ìbàdàn yìí kí ni nǹkan tí ó pa wá pọ̀ ju pé bàbá gbogbo wa ni kò sí nǹkan tí mi ò lè lọ ṣe é mbẹ gbogbo gbà n bá tún pò mí bẹ́ẹ̀ mo tún lọ. Ah, tẹ́ ẹ bá lọ kí bàbá ọmọ ìyàtọ̀ bàbá ń sọ̀rọ̀ òṣèlú hmm. bàbá wa ní ibi tá a máa dì sí yẹn àbí ẹ lọ dì sí ibi tá a tọ́yẹ á dì sí hmm, tó bá di sátidé. bí bàbá ó ṣe sọ ni bàbá ṣe sọ yẹn torí pé gbàǹbá nìkan lọ dì sí nìkan torí pé òun kálukú àwọn gan ni founding eh, father sí ara àwọn founding father sí PDP nìyẹn bí wọn bá ṣe òṣèlú mọ́ inú wọn ò lè dùn kí wọ́n rí pé PDP ń lọ bó ṣe ń lọ yẹn tó gbẹ́ni tó wá fẹ́ bàjẹ́ àwọn náà tí wọ́n sọ náà ni pé ó dàbí ẹni tó bímọ tó pọ̀ ni o ò ní mú ọmọ tó wá ti kọjá àbáwí o ò lè mọ́rẹ́ kó máa lù èyí ó pàtì ni tó bó ṣe ń láti rí nìyẹn torí pé ẹgbẹ́ PDP. ṣé PDP bímọ tó kọjá àbáwí ni ṣe ṣe kéèyàn kó nígbàgbọ́ pé òun ti di òun ti òun ti òun ti tó tán òun ti nígbà tó ti di gómìnà so ah. bó ti di gómìnà ó ti rò pé gbogbo ẹ̀ ti ó ti tán náà nìyẹn wọ́n fẹ́ di gbákejì ọlọ́run ni ah. ọlọ́run èdè ẹ̀ṣọ́ba alábòsí kò jẹ́ nítorí tẹ́nìkan kan bàbá bí mo ṣe ń wò ló ń bínú ìbínú o bó ti gbọ́n fẹ́ bínú sí. ní pàápàá jọ lórí ọ̀rọ̀ Àtíkù. inú òbí mi. lórí ọ̀rọ̀ àwọn tó yọ ti sẹ́nitọ̀. nígbà mọ̀ pẹ̀lú ògùn ọlọ́run inú òbí mi lórí àwọn sínétọ̀ torí pé àwọn ọmọ ọlọ́mọ wọ́n ṣe wàhálà púpọ̀ wọ́n náwó wọ́n nára wọ́n ṣe wàhálà tó pọ̀ pé káwọn dìbò káwọn wọlé torí pé àwọn ní nǹkan kan táwọn tó ẹgbẹ́ wa tó bàbá ní kẹ́ ẹ̀ dì síbi tẹ́ ẹ mọ́ dì sí nǹkan tí bàbá sọ nìyẹn in court. èmi kọ́ náà ń bá sọ̀rọ̀ tó bá wù dáadáa ẹyin lẹ fìlà yín mo rí tó tó tó sókè báyìí ní tẹ ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá. mo wà ń bẹ̀ ní tí mo sọ fún ẹ ni pé àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn èèyàn wọn ni ọ̀rọ̀ ara wọn yéra wọn. ẹ̀gbọ́n yín ẹ wà lára kábínẹ̀tì bàbá tẹ́ ẹ jókòó báyìí. bẹ́ẹ̀ ni tèmi náà yé mi kò sí rọ́ńbẹ́. kí ni bàbá sọ fún ní eh, eh, Bọ́lá Ìrùgbé TV báyìí báyìí báyìí báyìí ni o níbo mm. níbo ni wọ́n ní kẹ́ẹ̀dù sí. so wọn kò ní ìdíkan ìṣẹ̀bá mi sọ pé nígbà mi ìṣọmọdé olóṣèlú wọn ò ní sọ fún mi pé báyìí àwọn ò ní sọ bẹ́ẹ̀ fún mi pé kí nígbà wọn mọ̀ pé gbogbo wa nìkan jọ kan àwọn ni wọ́n dá ẹgbẹ́ pdp àwọn náà kó pdp wá sí. níbo wa náà ní kẹ́ẹ̀dù sí. níbo náà fẹ́ dì sí wọ́n á dì fún unity ni nà. unity ni wọ́n fẹ́ kẹ́ẹ̀dù. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìwo ló tún jẹ́ unity. unity wa nígbà tí gómìnà fẹ́ sọ ó ní kán dìbò fún unity so àwọn náà fẹ́ dìbò sí i á dìbò fún unity náà ni ẹ jọ ẹ bá mi explain unity yẹn. kí ni fẹ́ explain ẹ tó ń ṣe dáadáa lù torí pé ìta àfẹ́ ni pé afẹ́ kì lù dáa. ok. ẹ tó fẹ́ràn lù unity ẹ tún gbogbo olùfẹ́ la máa dìbò wa fún. ta ni gbogbo olùfẹ́. Ah, bó bá ya ìwọ náà mọ ìwọ gan fúnra ẹ náà mẹtí lù fẹ́ wọn náà mẹtí lù fẹ́. gbogbo yín lẹ mọ̀ ọ́ ẹyin gbogbo mọ̀ mọ̀ dákẹ́ ni o mo fẹ́ kí ẹ sọ ẹni tí ló fẹ́ ni. Ah. ṣé o kálukú ọmọ ẹni tí ló fẹ́ nígbà tó bá ti jọ́ òdìbò ìgbà eh. fún ọmọ ẹni tí ló fẹ́. ọ̀dà tó bá di sátidé ń bo lẹ́tẹ̀ ká sí. unity. Ah. àbẹ́ ìwà gbà mí kẹ́ni bàbá ní unity làwọn tẹ̀ ká sí sátidé. bẹ́ẹ̀ni ẹni tí ló fẹ́. ẹ̀yin bàbá wa lẹ ní pé sàkátà pàrọ̀ àṣetọ bí ọba àṣomìsíkòsò kẹyọ ti ṣẹjẹ bọ́sẹ̀jẹ ń bo lẹ́tẹ̀ sí gan ń bo lẹ́tẹ̀ sí gbéra. má tẹ báyìí unity. káàdì unity lẹ́tẹ̀. bẹ́ẹ̀ ni unity ni. ẹsẹ̀ lè sọ fáwọn èèyàn tí ń wò wá lé pé unity ni kí wọ́n dìbò. bẹ́ẹ̀ ni unity ni kán dìbò fún. ṣé ni unity yẹn ni só ti yé wọn ni. ah. gbọ́ epo olóṣèlú ni gbogbo wa ọ̀gá wa ti sọ bá ṣe dì í ó ti sọ láti ilẹ̀ bá ṣe mọ́ dì o ó ti sọ fún wa láti ilẹ̀ pé bá ṣe mọ́ dì í o ipe tó bá ti dijọ́ wa fẹ́ dìbò Àtíkù o bàbá fẹ́ dìbò presidential kan lọ dì fún unity ẹ̀tọ́ ògùn tó sọ à ń gbẹ kó yìn lọ́gọ́ ẹgbẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí sí ní tó ń sọ náà làwa náà ń sọ. tí ẹ bá lọ dì fún PDP tẹ bá lọ dì fún unity yóò affect gómìnà sí Mákindé. ìtorí integrity la fẹ́ dì fún. gbogbo wàhálà sáà kékeré àkọ́kọ́ tẹ́ tí wàá ṣe nǹkan yóò affect wọn. báwo ló ṣe fẹ́ affect kò affect ẹnìkan kan torí pé tó ní integrity la fẹ́ dìbò fún. ta ló ní integrity. unity. Ah, bàbá bó ṣe rí nù. Mo ń yí yín sépè ẹ̀yìn ẹ̀yìn sépè ẹ̀yìn mi ò yí ẹ̀sìn kankan bó ṣe rí gbogbo sọ fún ẹ̀yìn gbòjẹ́ pé ṣé múra mi lẹ̀ ni. rárá o nígbà tẹ pé nígbà gọ́fúnà sọ fún wa ó ní pé torí integrity integrity oníkà dìbò fún integrity náà láti mọ dìbò fún lọ. ṣé ẹ lè sọ fún mi ẹni tí unity fà kalẹ̀. unity ò ní láti fà kan kalẹ̀ torí pé gbogbo aráàlú ni ó mọ̀ pé ẹ tó ní integrity ni tí wọ́n bí ire ni tó sì lókọ́ ń lù tí wọ́n sì mọ̀ káàkiri ìlú tó jẹ́ pé integrity ni tó ní integrity ó náà unity